الوحيدة والوحيدة تسمى أهل البيت من المسلمات لدى عامة المسلمين إلا أن البعض قد أثار السكوت أو التساؤلات عن وجه دخول زوجاته صلى الله عليه وسلم أمهات المسلمين رضي الله عنهن في مسمى أهل البيت فمن أجل توضيح هذه الأمة لزمت الإشارة إلى ما يلي من الحقائق أولا أن المراد بالأهل أساسا في عرف اللسان العربي الزوجة ولهذا يقال فلان تأهل أي تزوج وفلان بنى بأهله أي بزوجته قال أبو البقاء الكفوي رحمه الله

وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك فلو وباوة أتترى عليكم في اللون àti ìgbẹ́ ọmọ abọ́gá wa anábùwà muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ àti ìgbẹ́ náà lọ́mọ́sàájọ́ kárí gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òfin gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá wa lóbi gbèǹde yọ àwa náà kúrò nínú ìjọ olóríire yìí allahumma amin. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibi tí akéwúdé ní oṣù tó nínú kíra yìí. ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lónìí bí a bá gbàgbé ọ̀rọ̀ nípa àwọn oníṣẹ́ ń jẹ́ ará ilé ànábì àwọn àwọn ní fámìlì ànábì sallallahu alaihi wa sallam àti sàlàyé fúnra wa pẹ̀lú ẹ̀rí inú ọ̀rọ̀ ọlọ́run àti inú ìlànà súnà ànábì sallallahu alaihi wa اما tá a ti bẹ̀rẹ̀ kéwú lónìí wọ́lá ìǹkánà dòkólò gòríyà النسبية في مسمى أهل البيت من المسلمات لدى عامة المسلمين إلا أن البعض قد أثار الشكوك أو التساؤلات عن وجه دخول زوجاته أمهات المؤمنين رضي الله عنهن في مسمى أهل البيت أما ولي فاميلي النبي صلى الله عليه وسلم èyí tí ọba àdámọ́tọ́lọ́ ń dá èmi àtẹ̀yìn mọ́ tí nǹkan kan ọba sì fọwọ́ bọ́ ọ àdámà ọmọ èèyàn tọ́lọ̀ ń dáama. inú yín tí ẹ jókòó yìí àárá wọn tó ti níyàwó ńlẹ nínú yín àbí bẹ́ẹ̀ kọ́ bàbá rẹ nìkan tí ó volunteer a mẹ́là ń tọ́lù bóyá ọ̀nà ẹ̀ láàbì lọ àbí awẹ́lòmíì mẹ́là olówó lára fẹ́ inú ẹ̀yin tẹ́mi máa pé ẹ ti níyàwó lẹ́nu o nítorí lọ́hùn bẹ́ẹ̀ni ká bá lóhùn kéwú débi nǹkan kan nísìnyí àbú Aisha tọ́wọ́ kéwú débẹ̀ fún ọ pé inú kéwú tá a ké lónìí ni pé lọ́mọ o ìyàwó rẹ ò sínú fámìlì rẹ o bóò ni reaction rẹ o ìfẹ́ parọ́ o ṣe ọba lọ́wọ́ ni ẹ yọ fọ létí àbúrò lè má là fọtí lọ àmọ́ ní wo fojú dáadáa wò bó torí náà nù àwọn kẹkẹ wùsẹ tọ́ọ̀nì débi pé àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ yọ kó nu fámílì ànábì òun làwọn ìyàwó ànábì tẹ̀rí pọ́ yẹn ò kéwú dáhùn ọlọ́mọdé yẹn ò kéwú ó ti di kéwú ṣe àgbákò nígbà yẹn bá kéwú débi pé ta tún kéwú kéwú nísìnyí ni pé àwọn ìyàwó ànájì èsì fámìlì rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ látòrí ayọ̀ wọn kò nù fámìlì àtẹ́bí ó níbi tí wọ́n lọ o sẹ́mọ̀ kébí wọn bá ṣe báwọn bẹ́yẹn bá tàdé lérí wọn tí wọ́n mú àwọn ìyàwó ànábì lé pé á challenge wọn pé orí yìí dàrú wọn ti wá wá ètò ọ̀nìyẹ kọ́ wọn lọ́gbọ́n kan pé a kọ́kọ́ yọ wọn kó nù fámìlì ànábì ẹ̀ẹ́n bàbá tí wàá yọ wọn àti máa wọn wọn lépe ọ̀rọ̀ ọlọ́mọdé àtòrí wò ibẹ̀ la ti fẹ́ bẹ̀rẹ̀ tó wúlò bẹ́ẹ̀ni ọlọ́run bá fẹ́ pọ̀nà mànú wa kọ́ padà bìí bí ọ̀nà àánú ọ̀nà àánú ni gẹ́gẹ́ bí mo ti má pẹ̀lú ìwà ìwọ náà ti rora rẹ wò àbí bàbá padà délé nídìí ọ̀sán fún ìyàwó rẹ pé tọ́ ìyá kéwú dé nídìí ni pé sọmọ pé ètè bá mi nìyí èmi rẹ kàn bímọ fúnra wa ni o ò sínú ọ̀bá làákà ìmú ọ̀bá tí ọ̀rọ̀ lọ́dún pẹ̀lú ẹ̀rí ní àgbọ̀ àdìgbà òun là kọ́kọ́ kéwù dáàbọ̀ kéwù. a ti sàlàyé bí òtún bá làákà ìmọ̀ àlùfáà wa àgbà àlìmáàmù káfáwí kí ni àlìmáàmù káfáwí. ọ̀la Thank you. التحويل والصلاة أن ليس أن ليس له أنه ليس له زوج الإمام الكفوي أتبوا عن الفا kankan náà ni wọ́n ń sọ wọ́n ní àwọn tá à ń pè ní fámílì èèyàn àkọ́kọ́ tí a fi mọ̀ ní pé àwọn tó ṣe pé àtọ̀sán àtòru inú ilé kan náà wọ́n ń gbé láti ń bá wọn àkọ́kọ́ ibi tí fámìlì ti bẹ̀rẹ̀ ni. bàbá wa wò ó nínú àwọn tá a pè á bàbá rí wọn àgbọ̀dọ̀ má rí lámọ́yìn àkọ́kọ́ níyàwó yàn kọ́là tó tó bímọ. bí wọ́n bá tún wá bímọ àwọn ọmọ náà tún fún wọn gbogbo àwọn yòókù á ṣẹ̀ṣẹ̀ máa júwe pé a ah, fámìlì làwọn náà kọ́là bóyá pé wọ́n yẹjọ́ gbé inú ilé kan náà kọ́dà nú èdè alfa albakawi alkafawi wọ́n ní òun ló fi jẹ́ ọjẹ́ pé nínú èdè lárúbáwá kọ́dà lárúbáwá tí wọ́n bá sọ fún yàn bọ́mọ lárúbáwá bá pàdé yàn anywhere in the world tó fi dùn nídìí ń bá yín sọ̀rọ̀ yìí tí lárúbáwá bá béèrè pé keifa al-ahl al fámìlì rẹ gbogbogbò kí ń béèrè o ta ni ń béèrè ìyàwó ni lárúbáwá ń pè ní ahalu kọ́dà lòní àkọ́kọ́ ntí lárúbáwá gan gbanú èdè wọn gbé àkọ́kọ́ nọ́mbà wán fámìlì rẹ òun níyàwó rẹ kọ̀bá làákà ìmọ̀ ẹ̀sẹ̀ ilé ní ọ̀bá èdè tọ́lọ̀ ń fi sọ mu ó di mélòó bàbá ń bá rí ẹ̀ ọwọ́ àtakò àyà alukur'ani méjì ọ̀tọ̀ àyà méjì ní alukur'ani kẹrì ló jẹ́ àmọ̀ pé gbogbo ẹni ọba yọ ìyàwó ẹni kó nu fámìlì ń tọ̀ mú kéwu ṣètọ́ nìyẹn kì í ṣètọ́ lọ́wọ́ àti tàbí ọ̀ kí láyà alákọ̀ọ́kọ́ ní alukur'ani kẹrì. أعوذ بالله من الشيطان الرجيم

عليكم آل الكريم إنه حميد مجيد Àyà yìí ẹni ọba tún fẹ́ lọ wò bọ́bá délé o. Àbẹ́yìntẹ́ wa nú ilé yín tí ẹ̀ ń wo ní online ẹ lè fi Kùránì yín pẹ̀lú. Ọ̀rọ̀ mẹ́jà gbọ́kọ́ o. Àyà tó ní nọ́mbà ni o nínú Sūratu Hūd. Sūratu Hūd àyà seventy two àti seventy three olúwa ń sọ̀tàn baba ńlá wa anabi ibrahim aleyhi salatu wa salam olúwa rán àwọn màláíkà tí wọ́n lọ sábẹ̀wò sanabi ibrahim wọ́n wá lọ láwòrán ọmọ èèyàn tí ọ̀sìn tètè dá wọn mọ̀ pé màláíkà ni wọ́n olùwàsí máa ṣe lẹ́kọ̀ọ́ kan ara ń tí wọn iṣẹ́ Ọlọ́run tí wọn wá jẹ fún anabi ibrahim àti ìyàwó rẹ̀ yálà wa sárọ òun ni pé bó ti wù bẹ́ẹ̀ ti dàgbà tó tẹ̀ ti dogbó tó yìí náà Ọlọ́run lẹ bímọ o kí wọn náà máa sọ fún ìyá ètí kínní kan bàbá close to ninety pé ẹ̀fọ́ ẹ̀fọ́ kan yín balẹ̀ ẹ̀ bímọ lọ́dún yìí yọ jọ wọn lójú gẹ́gẹ́ bí ọmọ èèyàn ìyá ńlá wa ìyàwó anabi ibrahim aleyhi salatu wa salam òun náà ké mà qalat ya waylata àhálìdú wa ana ajuz èmi arúgbó lẹ́ ń sọ fún pé n ó bímọ mo ní ti kó wa hadha ba'li shaykha sẹ́mọ̀gẹ́ bí abájẹ́ ìjárúgbó tọ́wá lọ fẹ́ ọ̀dọ́ kan a lè pe possibility yìí náà tó súnmọ́ ìyá ńlá wa ní wàhálà báálí ṣe ìkà arúgbó lọkọ mi náà èmi arúgbó ìyàwó bàbá arúgbó àálejò àwa bímọ bẹ́ẹ̀ wọn ò sì bímọ rí. inna hadha la shay'un àti à ìmàlẹ́ ìtẹ̀wé o nǹkan ìmà nǹkan ìyanu ńláńlá òun lè rò tẹ fún mi yìí o. àwọn màláìka ọlọ́run tí wọ́n dá sí ara wọn jẹ́ wọ́n dá ìyá ńlá wa náà lóhùn pé qalu ata'jabina min amrillahi rahmatullahi wa barakatuhu alaykum ahlal bayt. ata'jabina min amrillahi. inú èdè lárúbáwá tí bá ní àtàjà bíi náà ọkùnrin wọn bá rí àbóbìnrin gbogbo oníkéwé èsù inú èdè lárúbáwá tẹ̀yìn náà kéle kí wọn bẹ ti ké mọ òun náà tẹ ẹbí wọn bí wọn bá ní náà obìnrin ni wọn dájú ọkọ báwọn àbọkùnrin bá jọkùnrin ni bó ni àtàjábù èdè lárúbáwá nù bàbá tí wàá dọ̀bẹ̀rin ní òdi àtàjàbìnà tẹ̀rígbó ti yàtọ̀ fún yẹ fún yíù yíù sẹ́yìn mọ́ nǹkan yíù ọkùnrin àti yíù obìnrin bákan náà ni kò rí bẹ́ẹ̀ nù kéwò ni wọ́n fi máa pé iṣẹ́ ńlá ni orin kéwò yíù ọkùnrin yàtọ̀ fún yíù obìnrin ní òkè àtà àjàbù àtà àjàbì iná èyí tí ò sí èléyìí àwọn màláìkà ta ni wọ́n bá sọ̀rọ̀ ta ni wọ́n dájọ́ ọ̀rọ̀ kan jẹ́ náà ó nìyá ńlá wa kọ́dọ̀ rè kan ọkọ rẹ̀ anábì Ibrahim alayhi salam òun gan ni ẹni tí wọ́n dájọ́ ọ̀rọ̀ kan báyìí àtà àjàbì iná min amrillah wọ́n máa ké màá àti ọlọ́run ni amọ̀párúgbó yẹn ọ̀ amọ̀págbàlagbà lọ́kọ rẹ̀ àmẹ́ni ó ní awí fún ọ yìí òun lẹni tó ṣe. Fọlá ọ̀pọ̀ ìlànà ìwọ̀n ìfà àlẹ́ ìwà ìdí ìwọ̀n وقالوا في قلوبكم إن ولا أرض ولأولئك الذين

يا نساء ẹ̀yin ìyàwó àìlẹ́yìn àwọn gan ni wọ́n ní ọ yá nìsáà ànàbì lẹ́sùnà ka áhàdín mìnà nìsáà ìnà sàfàìtùnà fàlà tàkbọ́n bilqawli ويطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا ya nisa annabi ẹ̀yin yàwó annabi muhammad sallallahu alaihi wa sallam lasunna ka ahadin ẹ rí bí àwọn obìnrin ní o olùwà sọ fún àwọn ìyá ńlá wa àwọn ìyàwó annabi sallallahu alaihi wa sallam pé ipò ọ̀tọ̀lẹ́wà o ayé ọ̀tọ̀lẹ́wà o lasunna ka ahadin min an-nisa ilé sakọ ìtúnna. ẹ̀yin náà wàá bẹ̀rù ọlọ́run o pẹ̀lú ntọ́lọ̀ ṣe fún yín lẹ́pọ̀ yìí o ẹ̀ṣẹ̀gbẹ́ gbogbo obìnrin ló pọ̀ ńgbà ọlọ́run bá sọ fún àwọn ìyàwó ànábì pé a ẹ̀rí bí àwọn obìnrin yòókù kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé bọ́lọ̀ ti gbé yín ga àwọn kò sí nítorí nítorí ẹ̀ gbé ga ju pé ìyàwó ànábì lọ. yóò wá require sacrifices from you. àwọn kankan ń bẹ lè máa wo táwọn obìnrin yòókù ṣe tí ó wù ẹ̀yìn náà ṣe ẹ̀yọ́ wàá kára sí àti wàá gbọ́ ìyàwó ànẹ́bí ntọ́lọ̀ ń sọ fún ọ o ẹ báyìí torí kíni ibi tí mo fẹ́ fàyọ ń bì ní pé tọ̀ bọ́lọ̀ ń bá wí báwọn fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam gbogbo wa náà sì máa wí pé àlọ́ là máa wú warasatul anbiya'i àwọn àfáà ló jogún àwọn ànábì ọlọ́run àjẹ́ pé bọ́lọ̀ ń bá ní àwọn ìyàwó àwọn ànábì ọlọ́run ẹ̀ẹ́rí bí wọn ẹ̀sìn má ṣe bí wọn ẹ̀ẹ́rí bí àwọn obìnrin míì ẹ̀sìn má rìnrìn wọn ẹ má sọ̀rọ̀ wọn gbogbo ẹ̀ lọ́lọ́run gbínú àlùkòrá yìí ajẹ́pẹ́ ìyàwó àfáà náà gbọ́dọ̀ máa ṣe bíi ìyàwó ẹlòmíì bàbá gbà pé àwọn ànábì ọlọ́run àwọn wo ní jíṣẹ́ wọn àwọn olójogún wọn wọn làwọn ànábì ọlọ́run à ipò ńláńlá lẹ́yìn ìyàwó àfáà náà wà ẹ̀yìn náà wà gbéra yín sípò náà ẹ̀ní ìtàkọ̀ ìtúnà gbogbo ẹni ọlọ́run bá dá lọ́lá sọ́nà ní ọkọ rẹ̀ ó jẹ́ àfa tó jẹ́ ustaz èyí wò pé kọ́ ọ má rìfin ní rìfin tọkọ àtìyàwó àwọn ìyàwó àwọn ìyá ńlá wa ìyàwó ànábì náà wọ́n á ṣe bí ìyàwó lọ́dọ̀ ọkọ àmọ́ wọ́n mọ restriction ti ń bẹ fáwọn wọ́n máa ń tí ọlọ́run ọ̀fẹ́ káwọn ó ṣe gẹ́gẹ́ bí ipò ńláńlá tí ó gbé àwọn kù sí ọ̀pọ̀lọpọ̀ tí à ń rí lọ́dọ̀ ìyàwó àfa mi lónìí kò bójúmu kò bójúmu àkọ́dà bí àwa àfọ ọba ṣe bísínẹ́sì <laughs> ẹ́ à ìyàwó àfọ gbọ́dọ̀ dún bísínẹ́sì orí fesibúùkù máa ṣe bí àwọn <laughs> ẹgbẹ́ ẹgbẹ́ ẹntrapreneur lòun à ìyàwó àfa nìwọ o gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fún yàn lóore yọ wá fi responsibility tẹ̀lé òun làwọn lédè òyìnbó wọn máa ń ní àwọn nǹkan méjì ní máa rìn pọ̀ kí làwọn nǹkan méjèèjì asset and wọn lẹni tí ọba inherit asset ẹnìkan yóò inherit kí ni pọ̀ mọ́ àwọn àfọ̀nbáńkì ni àwọn ọmọ yìí wọn lè sọ lóun dáadáa kò tí ì ṣe kó kí ẹ bá ń kó àṣẹ́tì rẹ̀ without ìdàbí. bẹ́ẹ̀ náà ni gbogbo ńtọ́lọ̀ ń bá fún ọ nípò ní sùkáyẹ́tì àṣẹ́tì ni onílàbílítì. ọ̀pọ̀lọpọ̀ ní fẹ́ máa dùn mọ́ tí wọ́n máa kì í pẹ̀lú àṣẹ́tì ọjà àfa àṣẹ́tì ọjà àgbàlagbà àṣẹ́tì ọjà ẹlẹ́kọ̀ọ́ asẹ́ẹ̀tì ọjẹ́ ìmáàmù asẹ́ẹ̀tì gbogbo yóò tí wọn náà mọ̀ wọn náà wò lágbo lé yín nísìnyí àwọn tí wọ́n lè pe ìyá rẹ àti bàbá rẹ ló kọ́ wọ́n máa wá dàwọ́ pé wọ́n máa pé ustaz ẹ́ wọ́n máa pé àfà imam sojú rẹ náà wọ́n sì máa lákọ máwọn tó bí ọ lórí ọmọ pé asẹ́ẹ̀tì ni ọwọ́ anilà ability tiẹ̀ náà pẹ̀lú mi ọmọ gbìyànjú kí ni haramu nu tó ń fè yìí ó lè má jẹ́ haramu àmọ́ ọ̀bì fíìtì ipò rẹ láwùjọ ọ̀bì fíìtì ipò rẹ láwùjọ ọgbọ́dọ̀ fíìtì àwọn ànábì ọlọ́run ọlọ́run kí wọ́n lọ kí àwọn ìyàwó wọn lọ by extension ẹ̀yin tẹ́ jogún àwọn ànábì ọlọ́run tẹ́ ń jíṣẹ́ àwọn ànábì ọlọ́run ẹ̀yin náà bá àwọn ìyàwó yín sọ̀rọ̀ o lọ́túnnà ka áhàdín mẹ́nàdìsá ẹ̀rí bí wọn ẹ̀sìn gbọ́dọ̀ máa ṣe bí wọn àwọn obìnrin tí èyí ṣe ìyàwó ànábì ọlọ́run ìyẹn fáwọn ànábì ọlọ́run ẹ̀yin tẹ́ jogún àwọn ànábì ọlọ́run ẹjẹ́ àwọn ìyàwó yín náà mọ̀ pé àwọn ní èsè bí kíni ó èsè bí àwọn ìyàwó ẹlòmíì o èsè bí àwọn ìyàwó àwọn ẹlòmíì o. wọ́kọ́rùn-ún náà fi ibo yóò ti kùnà wala tabarrajna tabarruja al-jahiliyyati al-ula àwọn àtẹnu àwọn òfin nù ẹjọ́ kò lè yín olùwà ibẹ̀ báwọn ìyàwó àwọn àtẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ bá jáde ọgbọ́dọ̀ jẹ́ kọ̀mẹ́tẹ́ sófin lẹ́yìn olùwà jáde ìwọ ìyàwó àfa tó jogún àtẹ́bí ọlọ́run gbogbo òde náà kọ́ máa lọ àwọn òde kan bẹ wọn ò bá ìyàwó gíní ìyàwó òtáàzù ń bẹ̀ ẹ́ liability asset rẹ náà nù ọ àfowó ránṣẹ́ sí wọn pẹ̀tọ́ ẹni wọ́n má bínú owó ọmọ nù o gbèdó òde tí wọ́n máa kàn lù sí di obì olómi ọ̀rọ̀ adé ìyàwó màmú náà máa wà ń bẹ̀ ọ̀dà ọ̀dà lẹ́sùn nàkà àhàdín mìnàmìnà kódà ìjáde yín gbọ́dọ̀ mọ níwọ̀n. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله أوفين وأنك أوفين فهو يلا وهو النبوة محمد صلى الله عليه وسلم في أوان له In the same context and content, ṣe bá bọ̀ náà, olùwàwá ni gbogbo ń tà ń torí ẹ̀wí ń tà ń wí fún yín yìí o, ẹ̀yin ta ni ta ni wọ́n bá sọ̀rọ̀ yá ní sáà nítorí ó fún statement wọn nù. bẹ́ẹ̀ lómi ọba kó sínú ẹ̀ yọ yà jẹ́ alẹ̀ mọ́ni àwọn làkọ́kọ́ tọ́lọ̀ ń dájú ọ̀rọ̀ nìkan pẹ̀lú látòrí ó fún ní statement yá ní sáà ànàbí olùwà wa ń sọ pé gbogbo ń tà ń torí ẹ wí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí tá à ń wí mọ́ yín o. إنما يريد الله liyudhhiba ankum rijsa ahlal bayt ẹ̀yin alùbẹ́ẹ̀tì yìí ẹ̀ afẹ́fọ̀ yín mọ́kò omi gbogbo ẹ̀ níní ẹnìkan wá dé ọ wá láwọn tí ìkọ́ sí alùbẹ́ẹ̀tì làwọn tọ́lọ níyà ní sáà ànàbì tẹ́lẹ̀ kó kéwù ti ṣètọ́ ni wàláhì làwọn ó kéwù ọlọ́mọdé àwọn bá wọn ké kí ló wù fọ́lọ́n ọba kí ayà ìfọ́n láti yá lọ. torí náà ẹ̀rí kejì lọ nínú Al-Qur'an Al-Karim gbogbo àwọn ìyá ńlá wa àwọn ìyàwó anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam hunna min ahlil bayt ẹ̀báwọn ẹ̀lẹ́bàláwọn wo ní fámílì ànábì ẹnìkan gbọ́dọ̀ yọ àwọn ìyàwó ànábì kò ní fámílì rẹ̀ àfi common sense ṣàlàyé ẹ̀ àṣàlàyé rẹ̀ nínú èdè tọ́lọ́ fi sọ ọ́ alukurani kalẹ̀ àwa sàlàyé rẹ̀ pẹ̀lú ẹ̀rí nínú àyà alukurani gbàgbọ́ rẹ̀ kànẹ́bí o tó dé àtìlẹ́yìn bàtà nàbí dé Olúwa sọ bẹ́ẹ̀ fún ìyàwó tànàbí Ibrahim aleyhi sọlá sọsọlá the same language náà lọ́lọ́run lò pẹ̀lú àwọn ìyàwó tani àwọn ìyàwó anabu Muhammad sọlá sọlá kọ́lá Shawkani. قال الشيخ قال رحمه الله قال ابن عباس قال الشوكاني الإمام محمد ابن علي الشوكاني عليه رحمة الله wọ́n ní ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí àwọn nìkan táwọn sọ ọ́ qala ibn abbas ibn abbas ti ń jẹ́ kọ́sìn fún anabi sallallahu alayhi wa sallam inú àwọn fámìlì anabi lòun náà ọ̀rọ̀ tí alimami Shawkani fẹ́ wí wọn ni bẹ́ẹ̀ ni Ibn Abbas wí Ibn Abbas nìkan kọ́ wà Ikrima ọmọ kí Ibn Abbas tá ń pè ní Ikrima wà Ata ní àwọn ọmọ kí Ibn Abbas náà wal Kalbi wà Muqatil ibn Sulaiman wà Sa'id ibn Jubair gbogbo àwọn wọ̀nyí àwọn ògbóǹtarìgì àfáà mina taabi'i inú àwọn ọmọ kíwà àwọn wàhálà nàbọ muhammadu lọ sọlọ kí ni gbogbo wọn wí. ibn abbas ní ekrima ní akọwù ní mọkọtìlù ní sa'id ibn dubairu ní tani rìpọ́tù rẹ̀ aṣàwùkání òun gẹ́ tọrọ sọ fún rẹ̀ nítorí wọn fún ọ ní ọtọ́rìtì pé mi nìkan kí mo sọ ọ́ gbogbo àwọn tó tún wí kó tó kan tèmi ní wọ́n lè rí alùbẹ́ẹ̀tì tọ́lọ̀ ń dá kọ́nú àyà tá a kà tán yìí o àwọn wo ni kunna zawjatu nabiyyi sallallahu alayhi wa sallam khassa specifically alùbẹ́ẹ̀tì nú àyà yìí òun làwọn ìyàwó àdánì kò rújú rárá ńgbọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ àyà oníyá nìsáà. قالوا والمراد بالبيت بيت النبي صلى الله عليه وسلم ومساكن زوجاته آل البيت أرى لي إليه أولي النبي ibo la anabi ti ń gbé òun níbi táwọn ìyàwó rẹ̀ náà ń gbé anabi ọlọrẹ ń dilé bìkan kọ wá kó àwọn ìyá yìí síbìkan gbé babaláyà bàbá gbẹ̀yìn wò ibi anabi gbé ilé tí wọn ń pè ní ànábì ibẹ̀ ni yàrá ńlá yàrá àyànlá wa Aisha wa ibẹ̀ ni yàrá àyànlá wa Hafsa wa ibẹ̀ ni yàrá àyànlá wa Umu Salama wa wọn ọ̀yọ́ ilé tọ́tọ́ béètù ó sì wá yàtọ̀ sí béètù. àlàyé nu lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run àwọn náà. على النبي صلى الله عليه وسلم معاني صدقه ولا يوالي صلى الله عليه وسلم فبدا في عملهن هذا القول قول قول عن شيبه الحسان من شيبه ان خالد بن عبد الى عائشه بعث بعث الى عائشه فقالت صدقه وقالت انا آل لا تحل لنا صدقة bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà tá à ń ṣe tààrífù definition àwọn wo ní al-aad àwọn ará ilé ànábì alára ń tà fi mọ̀ wọn ni pé bọ́lọ̀ ń ti ṣe tààrà léèwọ̀ fún ànábì sallallahu alaihi ó ṣe é ní kíni ó ṣe é léèwọ̀ fún àwọn náà. ǹjẹ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ǹjọ́ lọ́hùn ṣe sàárà léèwọ̀ fáwọn náà bí òṣè òṣè ẹ̀rí rẹ̀ nú nínú Musannaf ibn Abi Shaybah rahimahullah náà àwọn àgbà tíra nù. Al-Imam ibn Abi Shaybah gba rìwáyà wá bi isnadin sahih bi isnadin sahih kí èyí sàwáwí kí èyí sàwòsọ kí èyí sàlọ́ ó ní valid chain of transmission wípé Khalid ibn Sa'id nínú àwọn tábìlì àwọn kan máa yí àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam oníjọ kan Khalid ibn Sa'id odidi màálù odidi màálù nínú màálù tí wọ́n gbà ní sàárà ní zaka ní á odidi kan yẹ lọ gbé fún yàrá wa Aisha màálù farọ. فهن بالنبي غير مرتفع وأن محرمات على غيره في حياته وبعد مماته سيشاكي gbogbo àwọn tá à ń pé ẹ má yọ ìyàwó wọn kó ní ara wọn yìí o ẹ má yọ ìyàwó wọn kó fámìlì wọn o kò sí ń tọkọ fáwọn káwọn ọkọ ọkọ yìí lẹ wọn lọ fi ọkọ mi àbí bí wọn bá kọra wọn bọ́kọ wọn bá kú kí wọn ó súnkú àbí kí wọn lọ lọ́kọ kí wọn lọ fẹ́ ẹlòmíì kò sí bàrí àkàtọ́ fún wọn olúwa prevent ó prohibit àwọn ìyàwó anabi from doing that anabi ọgbọdọ kọ obìnrin kan lẹkẹ nìkan fẹ́ nígbà tá anabi ò sí láyé mọ́ wọ́n gbà bẹ́ẹ̀ pé gbogbo asset yìí ní liability ara liability rẹ̀ ni pé àtẹni tí anabi kú tí ò ti jọ méke lọ pé bó ti máa wà nù o ìjọ tọ́lọ̀ ń bá lò lò láyé ọkùnrin kan gbọ́dọ̀ fún orí rẹ̀ bóun lọ́kọ rẹ̀ má lẹ́yìn tó ti jẹ́ ìyàwó àdínẹ́bí sọ̀rọ̀ àwọn tọ́lọ̀ wa ṣe gbogbo yìí hùn tí wọ́n ti gbà lọ́wọ́ agbé kí wúránwúrán hùn kan dé lọ́wọ́ pé wọn ò sí nínú àwọn ará alẹ́ àdínẹ́bí ọlọ́mọdé akéwú dáràn o torí náà ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀ dimension tí àlùmọ́ generally tẹ́ kò méèkì sẹ́ǹtì a máa yọ àwọn ìyàwó yẹn kó nu ara lé yẹn àwọn ìyàwó tànẹ́bì tí wọ́n á wà special case ń tí wọ́n tiẹ̀ tiẹ̀ gbọ́dọ̀ bí ronú kẹrù nǹkan bẹ́ẹ̀ nítorí pé n tó so àwọn kọ̀ọ̀kan ló ànẹ́bì ò lè já ọ̀nà àlàlìjẹ́ náà in the sense that ńgbà ànẹ́bì ń bẹ láyé àwọn ọ̀lẹ́tọ̀ ọba ànẹ́bì bá tiẹ̀ kọ̀ wọ́n wọ́n fi ọkọ̀ mi nígbà tá ànẹ́bí ò sí láyé mọ́ àwọn ọ̀lẹ́tọ̀ ọgbẹ́ á ẹbọ mẹ́kẹ́ ni mí ẹyẹ lọ lọ́kọ̀ mi wọn ò gbọ́dọ̀ dáwò ọlọ́run tó wá ṣe báwọn ṣé ntí ń sọ fún wọn yóò yé wa ni pé àwọn eléyìí ò ṣe sẹpẹrẹtì kúrò lára ànẹ́bí náà o wọn ò ṣe sẹpẹrẹtì kúrò lára ẹ̀ ẹ̀jọ̀ bá ṣe àtẹ́ǹtì rẹ̀ ọ̀nà àpá lọ́lọ́ o ọlọ́run bá pa wa wọn torí náà ẹwọ oríṣiríṣi ọ̀nà tí àwọn àlùfáà tí wọ́n fi máa gbé tí wọ́n fi ń gbé làákà ìwà ẹ̀yọ́lọ́mbá wá sí làákà ìrẹ̀lẹ̀ yìí gbogbo ìdá àwọn yìí nísìnyí yọ gbé tí ọmọ ìwọlé dọ̀tún yọ gba tòsí jáde wọn tún ti bá hun àwọn ọ̀rọ̀ kan tí ọmọ lóhùn fi ń sàlàyé ẹmẹjòkó síbi irú àlàyé bẹ́ẹ̀ kí ló kù lálàyé lẹ́yìn àlùkùránì yá nìka á ànàbì ayùtọ̀ hírọ̀ fún ahálà àlùbẹ́yì àlàyé wo ló kù dání kó tún jòkó jọ ọmọ àti làákà yìí dé. again ẹ̀wọ̀n jẹ́ àlè máa bẹ̀rẹ̀ kọ́ yìí nìkan wípé bọ́ọ̀ bá tiẹ̀ gbọ́ yìí yé àbẹ̀rù ọlọ́run lára àwọn ìyá wọn yìí ọgbófin ọlọ́run ti ń bẹ fún wọn ni gbogbo ẹ̀ náà ń bọ́ sábẹ́ ọ̀ndà ayé àpé lásùnà ká àhàdín nínú ẹ̀dínlá ẹ̀ ju àwọn obìnrin mi o ẹ wà selected gbogbo accident kí wọn jẹ́ ìyàwó ànábì ọlọ́run olúwa sẹlẹ̀kì wọn ni ni àwọn tí ó jẹ́ ìyàwó ẹ̀ ọwọ́ fún wọn ní restrictions bí gbogbo èèyàn máa ń lọ bí èèyàn gbọ́dọ̀ lọ bẹ̀ bí gbogbo èèyàn bá enjoy right báyìí èèyàn gbọ́dọ̀ enjoy rẹ̀. alimami abu hanifa rahimahullah inú àwọn ọ̀nà tí wọ́n fi ń pè láka yìí àwọn tọ́lọ̀ ń bá ní àrí tèmi wọn tó bá gbọ́ ẹni tí ó bá sì gbọ́ ajá tí ó sọnù ni kò ní gbọ́ béèrè ọlọ́dẹ àmẹ́ni ọlọ́run bá ní kí fèrè ọta sílé tí kọ́ gbọ́ inú owó dùn ó làbí ń sọ lóríṣiríṣi báyìí fìlàkà ìsọfún yín àsọnù èdè àsọnù kíra alimami abu hanifa tún gbé làákà ìwọn lọ bùnmí alimami abu hanifa rahimahullah ó ní gbogbo ẹni tí ń bá ń fún ọ̀kan kan àwọn ìyàwó ànábì fún à ah, wọ́n ní ìmáàmù gbọ́lẹ́bí ti rí léyìí ẹ̀gbọ́n ìmáàmù Abu Hanifa gbọ́n púpọ̀ pé àníhùn tó rì sí jẹ gbogbo ẹni tí ọba yanu gàgà tọ́ba ilé bú ọ̀kan nù àwọn ìyàwó àtẹ́bí sọ̀rọ̀ sọ́là kò ní ìdí kẹ́ni kó dèkílẹ̀ rẹ̀ pé kèfèrí ni òun gan ló dèkílẹ̀ ara rẹ̀ pé kí ni òun ètè mùsùlùmí wọ́n ní bó ló ti jẹ́ bẹ́ẹ̀ ìmáàmù Abu Hanifa ní ẹ̀sìn Al-Qur'ani mẹ́nu Al-Qur'ani ń bẹ́ẹ̀ nù kí ni bẹ́ẹ̀ni alukurani kìlá ayé àti mọ̀mọ́rí fàtí wà azwajuhu ọ̀mọ̀há ọ̀mọ̀há tó kún ní àbí ọ̀mọ̀há tó hùn ọ̀mọ̀há tó kún ọ̀mọ̀há tó hùn wà azwajuhu ọ̀mọ̀há tó hùn. olùwà ni wà azwajuhu àwọn ìyàwó anabi sallallahu alaihi ìyá gbogbo ẹ̀yin mọ̀mí nínú wa o àti ọlọ́run nù whether you like it or not ìyá rẹ̀ ìyá tèmi ni Aisha ìyá rẹ̀ ìyá tèmi ni Hafsa ìyá rẹ̀ ìyá tèmi ni Maimuna Ummu Salama radiyallahu anha aya alukurani lóbìnrin lè bẹ́ẹ̀ wa azwajuhu ummahatuhu their wife his wife are your mother. àwọn ìyàwó ànágbé ṣe ìyàwó lásán wọn ṣe obìnrin lásán o ìyá yín ni wọn o. Abu Hanifa ni ẹ̀yin rọ̀ máa rí ìkẹ́rí kọ́ bọ́ọ̀tà kọ́ máa búya rẹ̀. gbogbo ẹni ọba ti jáde tí ń bá ń búya rẹ̀ ní ti ń sọ ni pé kò sínú ìyá ti òun o. ẹni ọba sì ní àìṣe ṣe ìyá tòun àti mọ̀ntínwí ìyẹn ò ní pé wò sínú wáàzù ummahatuhum gbogbo ẹ̀yin mùmíní o àwọn ìyàwó ànábì ìyá yín ni wọ́n o ẹni ọba wá fún rẹ̀ yọ pé kì í ṣe ìyá tòun àwọn ní problem òun ló ní problem. Abu Hanifa ní gbogbo ẹni tó bá bu anyone nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam kò ní ìdíkẹ́ni kò dèkílẹ̀ rẹ̀ kékeré rí ni òun gan lọ́sọ kóhun ìsara o ó pé ayé alukurani ò ní sí o alukurani ni wà zuwajuhu

alimami Ibn Qayyim ti ń sọ̀rọ̀ lọ wọ́n ní lófijọ́ jẹ́ pé látọ̀dọ̀ alimami Ahmad afagba ntọ́fẹsẹ̀ rìn lẹ lọ́dọ̀ tí wọn náà ní pé inú àwọn tọ́lọ̀ ń ṣe sàrà jíjẹ léwọ̀ fún òun làwọn ìyàwó ànábì o sallallahu alaihi wasallam torí pé sàrà yìí èérí èérí ni láwọn èèyàn fẹ́ fọra wọn mọ́ kó mínà muwálihim sọ́dà kọ̀tán tutahhiruhum wa tuzakkihim biha gbogbo ẹni ọjọ́ tó ṣe sàárà ọ̀pọ̀ èrè tiẹ̀ ni olùwà ní àfẹ́kẹ́ ìwọ̀n tọ́ta mẹ́jẹ àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ náà. wa ya lillahi tọ ọ̀nà ọ̀nà làwọn afá wọn dè wọn dè wọn lóṣù wọn rárá wọn àyìnbámu olùkọ́ yìí mi ni ah, wájà bálàkà rẹ̀ sọ̀rọ̀. ibò ọmọ àdìsí ní ìdánilẹ́bí ìdánilẹ́bí máa pé aláhùnmá já rìsíkọ̀ àlà muhammadin kúta ara àdó ànábì nù. ànábì ni mi ọ̀bẹ lọ́hùn kí n jẹ́ mílíọ̀nìà kí n jẹ́ bílíọ̀nìà kúùtù ti tó mi ìyẹn ni pé oúnjẹ òòjọ́ ni ọmọ fún èmi àtàwọn fámìlì mi jẹ ṣe ànábì nìkan ní ń tọrọ oúnjẹ fún rẹ̀ ń yọrẹ́. ìdí ibùdókọ́sí mi ń bínú ẹgbẹ́ mẹ́fà nẹ́bí máa pé Allahumma ij'al rizqa ààlà ààlà rizqa ààlì Allahumma ij'al rizqa ààlì Muhammadin kùtà olùwà àwọn fámìlì Muhammad oúnjẹ òjò wa ti tó wa ni ọmọ fún wa o àwọn wo là ń fún lóúnjẹ sí ẹ̀yìn ni inú ń làákàyọ̀ ọmọ tó gba ṣètọ́ ní láyé kọ́mọ fi làákàyọ̀ àlìbọ́mù kọ́ yìí mi ní abó tó gbàgbé ni pé níjọ́tà ànábì bá fẹ́ pẹran léyà ànábì ọ̀dà ẹran léyà dùbúlẹ̀ yọ wá pé Allahumma hadha an Muhammadin wa ali Muhammad ọlọ́run ẹran léyà tèmi àtàwọn fámìlì mi ní o àṣì gbọ́ rí pé ànábì pẹran táyà náà pàjẹ́ ànábì pẹran táwọn náà ní ẹran tèmi ní ẹran kan tá ànábì bá pa náà ni wọ́n gbà pé ẹran lé nù o wọ́n wá wọnú àlùyìn àyìnwó ní wọ́n mẹ́wùtò. gbogbo ọ̀nà lèyìn òfin màkọ́rọ̀ burúkú ní ọ̀rọ̀ pé kéèyàn ó pa àwọn ìyàwó ànábì ní orí ṣẹ́kẹ́ni ọ̀sìn lára alẹ́ ànábì sọ̀lá ọ̀sẹ̀lẹ̀. wọ́n fi kọ́wùlì àìsà àlùfáà alábọ̀ tún gbàgbé ni ìyá ńlá wa àìsà ọ̀kan nu wọn a máa sọ pé máa ṣẹ́bi àálù Rasulillahi min kúbùdé bùrùbẹ́yìn yá àìjẹun yóò nù lé wa àìjẹun yó nínú ilé wa nínú ilé ta ní wí nínú ilé bàbá rẹ̀ ní wí àbí nínú ilé ọkọ ẹ̀ sallallahu alayhi wa sallam wa fi qawli al-musalli ara ntọ́lọ̀ ní a máa wí bàbá ń kírun Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wọ́n wọnú eléyìí náà torí náà ní kúkúrú jàmáà ti akọ́ lónìí látàrí àlàyé tá à ń ṣe bọ̀ ń pa àwọn wo ni alùbẹ́ẹ̀kì àwọn wo ni fámìlì ànábì sallallahu alaihi wasallam ẹ mẹ́jọ àgbàgbé ọ̀rọ̀ àlìmáàmù ṣáábì tààtà nípìlẹ̀ ni pé mùsùlùmí mùsùlùmí gidi sọ̀tà ara alẹ́ ànábì o ìwọ mùsùlùmí gidi èsì ọ̀tá dání èsì ọ̀tá fámìlì ànábì o àmọ́ fẹ́ẹ̀ rẹ sí àwọn fámìlì ànábì mẹ́jọ sọ ọ́ di kíní mẹ́jọ sọ ọ́ di ṣíà o àhìbà alábẹ́ẹ̀dì nàbí yíká wàlá dákún rọ́ọ̀fìdíyà àhìbà alábẹ́ẹ̀dì nàbí yíká wàlá dákún rọ́ọ̀fìdíyà àláì náà nù ǹjẹ́ ọba tí wàá bá dé wíwé àfẹ́ràn ara alẹ́ ànẹ́bí àfẹ́ràn ara alẹ́ ànẹ́bí náà láti wàá máa sọ̀rọ̀ òdì láwọn ìyàwó ànẹ́bí à ó ti kọjá àlà o. àmọ́ mùsùlùmí gidi kẹ́ ẹ bá wọn mú kankan náà àwọn ará alẹ́ ànẹ́bí sallallahu alaihi tọ́ abẹ́lẹ́ subhanahu wa ta'ala èyí akénálẹ̀ yìí náà lọ́mọ́tàdé wúlò fún wa ẹ̀rọ bó ti gba etí ọ̀fẹ́ wa wọlé ọlọ́mọdé ọgbà kejì jáde ọjà gbọ́ ọjà gbà ọ̀sẹ̀ lílo rẹ̀ lọ́rọ̀ fún wa gbogbo eré gbogbo ìdọ̀tí tí ẹlòmíì ti fi etí àti làákà ìkó lórí Facebook ọlọ́ba àgbèjà wílálẹ̀ ìfọ̀ dànù àmẹ́yìn náà má máa tẹ́ làákà yìí síbi tí wọ́n ètò ọ̀nì mọ́ ẹ̀ ogun tá à ń wí yìí ọ̀nà náà là àlìjánà ni o bẹ́sẹ̀ yẹn bá ti rí kó lálìjánà ibo ní lọ kò sì ní mọ̀ tẹ̀lé yẹn bá mọ̀ ọba ìpín nǹkan kan bẹ tí ó sọ fún yẹn níbi ẹsẹ̀ rẹ̀ mà ti yẹ kọ̀ bá dà gbogbo ẹni tí ń bẹ lójú ọ̀nà àná òun náà máa rò pé nǹkan gidi lòún ṣe ni ó dàbí ẹni tí ó ya wèrè ni òun náà máa pè yẹn wèrè wèrè ó máa sọ fún ẹni tó gbádùn pé àbò ń ti rè toríjọ́ tí wèrè bá mọ̀ pé wèrè lòun ara rẹ̀ yánu ara rẹ̀ yánu torí náà ọlọ́mọdé á ti dé o ọlọ́mọdé tẹ wọ́ yẹ o àmọ́káwa náà jìnnà síbi bí ẹsẹ̀ wo ti yẹ o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين. قل جزاكم الله خيرا.

وعليكم السلام وإياكم Pada ìbéèrè bá wà lọ́dọ̀ àwọn obìnrin náà ẹgbà béèrè tí wọn náà kọjá kẹta. Wa نعم méjì kí ni ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ta. ẹ béèrè ṣé béèrè wà lọ́dọ̀ àwọn obìnrin o. sẹ́ni hmm. náà ti súnmọ́ obìnrin bì. àfa nígbà tẹ̀síwá gba máìkì yìí dé obìnrin là ń retí ọ̀yá ọ̀yá ọ̀yá náà. ẹ ọ̀ǹta ok. Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه táwọn obìnrin náà bá mú tiwọn lé wàkí ẹgbẹ́ àká gbé ká dáhùn rẹ̀ papọ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí ń kí magrebi lọ́wọ́ ọba araka ẹyọ kan pẹ̀lú jama ó tún mọ̀ kókó méjì sí òun ọ̀sán ọjáde nínú béèrè náà pé àlùfáà ti mọ̀ pé ntọ́ yẹ kó wọn ò ṣe kákọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bó o ló ti yẹ kó ọkọ́ tó bó ti yẹ kó o tó ẹni ọba bára kàkan nu magribi bí wọ́n ṣe wọ̀ ọ́n lọ́mátà sí ọ èyí ṣe bí màmú ti tó ìrún tiẹ̀ sọmọ pé ńgbà tí màmú kí ẹlẹ́kẹta lọ́wọ́ ẹlẹ́kẹ lónìí wọ́n kí alákọ̀ọ́kọ́ bọ́ bá ti gbọ́ fọ́múlà ń yé. yọrọ ọgbàgbé pé rákẹlẹ kẹta ìyẹn ni pé òní kan fún àpé ọgbàgbé rẹ o nti yọ wà lọ́kàn ni a raka mi ni o ńgbọ bá ti wá mọ báwọn bó ti yẹ kó o tó irun rẹ ó bá pé wọn nìkan náà lọ ń dá kí náà lọ mọ wá tó ti sálámà tí dìde ti kí ó ṣe kí ni ó jókòó nítorí pé kí ni di ó tún wá dìde lẹ́lẹ́kẹta ó tún wá yọ ma wá túmọ̀ pé gbogbo rákà kan tí wọ́n kí ló ń ṣe kí ni ló ń jókòó ló ti ń sàtáyà bó ti gbọ́dọ̀ yìí nù bá a ti tònù bí wọ́n ti bá ìran ẹ̀ ẹ̀kejì lọ bá ìmáàmù ní ẹ̀kẹta ní ẹ̀kẹrin ní gbẹ̀yìn sẹ́gbẹ̀ kan náà ìwọ ni kí wọ́n mọ̀ pé àkọ́kọ́ tẹ̀mí kí ni àbí méjì mọ̀ bá o lè bá méjì nínú àlásàrì lápẹjù àbí mágíríbì náà ó ti wá mọ̀ pé odi méjì tẹ̀mí kí irúgbọ bàbá méjì ń ní tèmi ọjọ́ kọ ọmọ pé rákẹlẹ kẹta ẹyọ tó kí òun kí ló ké fatiha ọ̀kẹ́ ojáde àbókè kékeré jẹ́jẹ́ òkè jẹ́jẹ́ torí pẹ́lẹ́kẹ́ ló ti ẹnu ẹ́ pẹ́lẹ́kẹ́ta ti ẹnu eléyìí ní ìbámu pẹ̀lú hadith anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam anábì ní gbogbo ọ̀run tí ẹ̀ bàbá fama adraktum fasallu wàmà fàtàkùn fàtìm wàmà fàtàkùn fàtìm gbogbo tí rẹ̀ ẹ ṣe ni ìyẹn ni pé kọ̀m̀plìtì rẹ̀ ǹdí ọ̀dà bẹ́ẹ̀ ti ń bá a bọ̀ ni òkìkí kan òkì kejì òkì kẹta bọ̀dì béèrè àfáà ni pé òun ti mọ̀ pé ó yẹ kóun ó jókòó ẹ́ but òun gbàgbé òun bá tún òun bá tún dìde àkọ́kọ́ ni pé gbogbo mistake téèyàn bá ṣe lórí ìrun lópin ìgbà tí ọba tí ì dé the next stage lórí irun rẹ o ti lè padà kó o ti ń sọ yẹ kí o ti sẹ́yìn náà yé ọsẹ fẹ́ dìde o ti dìde tán o ti lè ṣe kínní o ti lè padà jó àmọ́ lópin ìgbà tí ọba ti dé stage míì stage míì ni kò dìde dúró lórí irun tó bọ́ sílẹ̀ bù mí àbọ̀jẹ̀jọ́ abẹ́rẹ́ fatiha àtibọ́sílẹ̀gùn mi èyí tún wá sáré ẹlòmíì ó tún wá ní àmùtẹ́rẹ́jì ó tún wá sáré yòókù à èyí wọn ọ̀dà tọ́ba wá rí bẹ́ẹ̀ pé ẹni yìí ó ti dìde o ó ti wá ń kírun lọ bẹ́ẹ̀ ọwọ́ akíraka méjì raka alákọ̀ọ́kọ́ tó kí àti raka èyí tó bá pẹ̀lú ìmáàmù òde ní rákà ẹlẹ́ẹ̀kejì yìí kò tún wá ṣe kínní kò tún jókòó mẹ́ tó tún fi dìde lọ ẹlẹ́ẹ̀kẹta ìtumọ̀ ẹ̀ ni pé ó ti fo ìjókòó tó yẹ kó jókòó lẹ́yìn rákà mélòó jẹ̀mọ́ méjì méjì ń jẹ ní ìwọlọ́ máa wo bí wọ́n ti ń kí ìrun ìdájọ́ rẹ̀ náà ni bí ìdájọ́ ẹni tí ń kírun mọ́gíríbì àbí ń kírun àyílà àbí ń kírun àlásàrì tó yẹ kó jòkó ńgbà tó kí méjì tán tí ọ̀ràn tí jòkó tó dìde lọ kí ẹlẹ́ẹ̀kẹta ọ̀bàrún rẹ̀ jẹ́ àmọ́ gbọ́dọ̀ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kó tó sálámà èyí tá a máa pè ní kọ̀bùlí nínú kéwu yorùbá yàn pé ó ṣe kọ̀bùlí ìyẹn ni pé kọ́bùlà sàdá ẹ̀ ó forí kanlẹ̀ kó tó di pé ọ̀sálámà ẹnu tó fi tán ra nǹkó ṣe nù ọ̀rọ̀ ẹ̀ tó ti yé báwọn tọba ti dé stéèjì kejì kò tún ní wálẹ̀ mọ́ o ọmọ báwọn lọ bẹ́ẹ̀ kò tún wá mọ̀ pé jókòó yẹn tọ̀yẹ̀ kó jókòó kò dóonu ó sì ní tá a máa fi yanjú ẹ̀ òun ká forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì kó tó di pé asálámù ọlọ́ọ̀bù ààrẹ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àfáà ní nígbà táwa dìde sátáni kan tó máa kí wọ́n fún yín wípé ya nìta ànàbí ìta wílẹ̀ kan ẹ bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn obìnrin lọ́lọ́run bá wí nígbà tó wá débi nàmá yorì lulẹ̀ òbí bá ń kó mọ̀ lójú sáà lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n yóò sọ̀ fi ọ̀ kún ọlọ́dẹ wa lọ bọ̀ mí ru kún tí ò pé kún náà àwa ni ọ̀nà ọ̀tún kéwúkéwù ọ̀nà ọ̀tún kéwúkéwù tẹ̀rí nù kéwú nínú èdè tọ́lọ̀ tuntun àkùrá nìkalẹ̀ gbogbo àwọn ọmọ tí ó gbọ́n wà bíi ni wọ́n ti mọ ìdíwọ́ tọ́ọ̀mọ tí wọ́n máa dààmú rẹ o. pronoun lédè lárúbáwá tí a bá rí obìnrin mẹ́wàá obìnrin mẹ́wàá tí ọ̀tọ́kùnrin kankan pẹ̀lú wọn á pè é kúnnà àbí bẹ́ẹ̀ kọ́ ìtọ̀hírọ̀ kúnnà bàbá wa rí obìnrin mẹ́wàá yìí níjọ́ míì àwa ọkùnrin kan wọ́n di mélòó wọ́n di mélòó ẹni ọba mọ̀kéwú kí ló wù kí ló ẹwú jákè fún náà ló wù bá lùkùrá nìdí wì í à ń ní alùbẹ́ẹ̀tì àwọn aráalé tánilé aráalé tani làákà yẹn lè fọ́pọ̀ débi kó pé ànábì náà ti nu ara ní ara ẹ̀ ọ̀gbá làákà yìí kò síbi tí wọ́n ti dáàbò alùbẹ́ẹ̀tì tí ọyọ ànábì kú o. definitely ànábì ń bẹ nínú wáyé tó hírọ̀ kún rúùlù láńgbèjì lárúbáàsì ni pé mẹ́wàá nìkan kọ́ bẹ́ẹ̀ bá kó ọkọ obìnrin ọgọ́rùn-ún kalẹ̀ tí ọkùnrin kan bá ti lè làwọn ní àárín pronoun yóò kú ní kúnnà yóò di gíní yóò di kún ẹ̀yí ò náà tó ṣubú àyí bí gbogbo yóò ti máa ṣubú nù gbogbo kéwé èṣù ọkàn lè gba àwọn ọ lè àwọn èèyàn lójú lórí Facebook ni kò sí pilẹ̀ hmm, yóò ṣubú náà ni wọn mú kàn máa fa ẹ̀yìn ṣubú pẹ̀lú wọn làánú ṣe wá àmọ́ ẹ lọ́ọ́ bí wọ́n gbégbé lóde pé fún ọ̀tí ìmọ̀kéwú ni o ẹ òun náà bó ti jẹ́ nù o. náà kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. ok èèyàn lọ ra èèyàn wọ́n wá ra ọjà lọ́dọ̀ yẹn èèyàn ò sì ní ọwọ́ lọ ra lọ́dọ̀ ọlọ́gbà lórí o ọlọ́gbà àbí ọlọ́gbà lọ́dọ̀ ẹlòmíì ó ní ìdóhùn lè fi iye kan kún un ìjọ lè yẹn ni pé nígbà tó ń dọ́dọ̀ àáfàá tó ní ọjà yìí àáfàá ní ten thousand ni ìjọ lè wá sọ di eleven thousand mẹ́ni tí òun ta fún lọ́wọ́ ó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ní ìlànà olófin òfin yìí ni kẹ́ ẹ sí èsì olúwo níwálà àmọ́ olúwo ọ̀fẹ́ ká yanra wa jẹ́. kí ni mo wí olúwo ní la àmọ́kọ̀gbá lo four one nine fún ìrora wa ọlọ́gbà tó wí yìí kí ni fún mi ó rẹ ní o mo lọ gbà mo lọ kí ni mo lọ gbà kí ni fún mi kí ni fún mi mo lọ gbà ìtumọ̀ ẹmu wa kí n lọ bá yín ṣe kí ni kí n lọ bá yín ta mo lọ gbà náà ni mo lọ gbà lè mú ìtumọ̀ gbé mo rà lọ́wọ́ yín ìmúwó bọ̀ mo ti rà ó ti di tèmi ìmú kí ni ìmú bọ̀ sẹ́rí méjèèjì yìí òun yóò determine tó lè sọ ten thousand eleven thousand àbọ̀ ọ̀gbọ́dọ̀ síbẹ̀ èyí tó bá ṣe pé ọlọ́gbà nígbà pé lọ́ọ̀bà yín tà you are an agent kí ni mo pè é wàkílù ni kéwù ń pè yùn agent ni ọ ta ni principal rẹ òun lẹ ní ó ní ọjà ọ gbọ́dọ̀ sọ fún un pé ṣé bí n bùn. <laughs> ẹ ṣe èmi náà mú wá because you are an agent inú òfin ọlọ́run kọ́dà ní òfin èèyàn agent make n dá ń ní kíni secret profit And agent ò gbọ́dọ̀ máa make kíni secret profit tó má lọ́ọ́ mọ́ inú òfin ọlọ́run kọ́dà ní òfin ọmọ èèyàn náà. píríncípà rẹ tọ́bẹ̀ ọ̀nṣẹ́ tọ́lọ́mbà ṣe ọ gbọ́dọ̀ mọ̀ sí o torí náà ìwọ lọ́ọ́ mọ ìtumọ̀ ọmọ lọ́ọ́ gbà <laughs> tọ́ba ṣe pé tẹ́lẹ̀ kejì ń ní kíní yìí mi ò nímọ̀ yín sì ní ẹ mi ní kọ́sọ́ọ̀mù yín tó ti hàn pé bí n bá ti fún báwọn ọ̀rà nù ó ti ṣe kíní o ti rà á nù o gbogbo ntọ́ ọba ti rà iye tó bá wù ọ́ ló lè tà gbogbo ntọ́ ọba ti rà ntọ́ bá wù ọ́ ló lè ṣe kíni ló lè tà kọ́dà kan mọ̀ mọ́ ní eleven thousand mọ́ ọba tà ní fifteen thousand káfa yìí náà padà wá gbọ́ pé à ìní tó wá gbà lọ́wọ́ yín olùsí tó wá gba kíní ten thousand lọ́wọ́ yín tẹ́jẹ́ mọ̀ ẹ̀kan rẹ̀ rìn ní ogbóró ẹjọ́ ìná máa kó wá bá wa pé ẹ máa wo àfáà ní pẹrẹ láàfáà wọn ó sì gba ọjà ten thousand lọ́wọ́ àti fifteen thousand lọ́lọ́ ọ̀tà tó bá ṣe pé nǹkan tẹ̀wọ̀ lọ́rùn ló ti tà á fún ní ẹ̀ńtà kò sí nǹkan kan ọmọ ọba àtà ní fifteen òun ló ní at the same time gbogbo ẹni ṣẹ̀rí àmà wa wò tẹmọ̀ pé táwa ń wò ni pé ó pè rẹ̀ tó bá yí wọn kọ́ ọgbà aládọ́ àfáà ní ten thousand nígbà tí ó fi padà dọ́dọ̀ bàbá tí ó fẹ́ tà fún ọ̀hún náà sí nine thousand. ṣé wọ́n bá ta nine thousand nine thousand náà ni ó lọ kó bàbá tó ti rà á lé lò òun yóò wá one thousand tó kù bẹ́ẹ̀ òun ẹ̀ṣẹ̀rí àfi máa pé àlùgónúmú bìlùgónú kí ni mo gbé ẹ̀yìn wí algúnmú algúnmú profit goes with liability gbogbo fi tí ọba ti jèrè ọgbọ́dọ̀ rẹ́dì bọ́ba yíwọ́ náà ẹni tí ó forí fa yíyíwọ́ túláàsì ní béèrè bá dé òun náà ní kọ́gbà torí ìyàtọ̀ tó wà ń bẹ̀ ẹ̀mẹ́ máa wò pé ah, wọ́n sì wáá ní o lè gbà á ní ten thousand kọ́ lọ́ọ́ ta fifteen thousand bẹ́ẹ̀ ni torí pé bó bá yíwọ́ òun náà ni ó ṣe kí ni òun náà ni ó forí fa kọ̀ wá rí bẹ́ẹ̀ níbi agency tọ́ba kébi agency ni the same scenario ó ti gbà lọ́wọ́ àfa àgbélò lè fẹ́ ta ten thousand ní ọgbà yín bọ̀ ńlọba yín ta ọwọ́ apàdà débẹ̀ àwọn tọ̀hún ni akíní ta ti rí bí a rí bí a rí bí ìgbé tẹ́ẹ̀bá eight thousand ní eight five ní yọ padà wá bá àfa àgbẹtọ wọn tún ti wọn tún ti ná o torí pé ń bá a ṣe kíni ń bá a ṣe kíni ń bá a tà òfin ẹ̀yìn ní kábọ̀ òfin bá ń gbé nǹkan kẹ́ àbí wàhálà mẹ́ àbí wàhálà mẹ́mẹ́ ẹ̀yìn ni ẹ mọ ewu tẹ̀ bá ń ṣe o gbogbo nǹkan ní ìṣẹ̀rí àyẹ̀dú o ọlọ́run tàn án dáhùn sáwọn. Ìjọkùn gbà sí àwọn pé àgbègbè àwọn ìyá àti ìyàwó àwọn ìyá àwọn ìyá àwọn Àhà, ìbéèrè dáadáa ni. Ìbéèrè ọlọ́wọ́ sọ obìnrin náà lẹ́sẹ̀ dáadáa, obìnrin tó rí rẹ̀ pé yìí. Torí pé ní máa dá wàhálà lẹ́nu ẹ̀sẹ̀ rẹ̀. Ká máa lo análọ́jì, ká máa lo kíni? Àgbà tó ti rí báyìí. Yes. <laughs> ọgbọ́dọ̀ rí bá ṣe ntẹlomi ẹ̀dá ẹ̀sìn rú jò nínú ọ̀rọ̀ ẹ̀sìn ò sì rí bẹ́ẹ̀ ó bí Ọlọ́run ni pé sílàkà ìmì yìí wọlé o bó bá lọ wọlé fine bí ọba sì ti wọlé ọwọ náà nù ó mèkì sẹ́ǹsì ntí arábìnrin yìí béèrè àbọ̀tako sẹ́ǹsì ni ọ̀tako sẹ́ǹsì bẹ́ẹ̀ bá láwọn ìyá ìyàwó ànábì ìyá wa ni wọ́n àjẹ́pà nẹ́bí náà di èmi ọ̀wà sọ fún ọ pé kàtígóríkà lọ ní mákànà muhammadu àbá àhàdí ọlọ́ni ànẹ́bí ìdí bá bẹ nìkan ní o ẹ̀sìn má pè ní bàbá with this tá ń fọ́lọ̀ rúùlù ní ẹ̀sùn nídàá Ah, mo rò pọ̀ yẹ kíkiní yóò rí báyìí ah, ọlọ́run wí bẹ́ẹ̀ ǹjọ́ tó bá wí fine tí ọba rírí eléyìí ọlọ́run ò wí bẹ́ẹ̀ kò gbà kọ́ pàdánẹ́bì ní kíni bàbá gba àwọn rẹ̀ ní àwọn ìyàwó rẹ̀ ní ìyá. with b ẹ̀sìn ó gbogbo àwọn tí ń dẹ̀sìn rú tí ń gbogbo ẹ̀fọ́ lójú ibi wà gbogbo ẹni tí ń dá dáadáa lẹ́sìn èyí wọ́n ti bẹ̀rẹ̀ nú o tààtọ́ wá báàdì ní tọ́ báàdì ká ṣe báyìí náà yìí tọ́ báàdì ká ṣe mòlúdì yìí kọ́lẹ̀ nìkan jẹun yóò tán jò ní tó ní ní twenty fifth of december nígbà ṣètọ́ ni ó yẹ síra ká ìjẹ àfa òun náà bá kí àwọn èèyàn tí wọ́n wá ṣe àjọ̀dún lọ́n twenty four lẹ́wọ́ ẹ wá o gbàtẹ́wà lóhun ṣe kéré sí òun ṣe kéré sí òun mòlúdí ànẹ́bí ìdálò ń ṣe o yóò sì rá àwọn múgùn kan náà tẹ́yìn wọn wọlé lé sí wọn bí ṣètọ́ ní kí máa lóyàn ṣe mòlúdí ànẹ́bí ìdá ọlọ́ọ̀rọ̀ ní mòlúdí ànẹ́bí jẹ́ torí náà ìbéèrè kan náà lá ní káwọn wọ́n béèrè jù lọ òkè ẹ̀dá ọ̀kan sí ọjọ́ ti lọ Nípa obìnrin tí ẹni tó fẹ́ kọ́ lọ sí. Ó wà ní ọgbọ́ wa kọ́ ní sí nígbà tí ó ṣe ìpìlẹ̀. Ó tó bá fẹ́ lọ ilé ẹ̀kọ́ sí, ó lè lọ sí ìpìlẹ̀ láti lè rí ọmọkùnrin tó ń ṣì wà nínú Olúwa yọ̀ǹda fún ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ká ah, ó wù kí n rí ojú rẹ̀. Kọ́dà bí ọba sì rí ojú yìí náà, jẹ́ ń kọ̀rọ̀ ọgbọ́dọ̀ jẹ́ kínní ńkọ̀rọ̀ bóyá wọn àti ọ̀rẹ́ rẹ̀ kan àbí ńlé àwọn òbí rẹ̀ ẹ̀kan náà lọ́lọ́run wá yọ̀ǹda fún ọmọ bọ́ ọba tún fẹ́ máa rí ojú ń lẹ́ẹ̀kejì àti ẹ̀kẹta ọ̀wà àṣegbọ́lọ̀ ní òde ọ̀wà béèrè lọ́dọ̀ àwọn òbí rẹ̀ bí ó ti tẹ́ lọ́rùn ẹ̀yọ̀ǹda fún mi àmọ́ kọ́ ọmọ wa tẹ̀sírọ́ọ̀nù rẹ̀ àdẹ́wò àdẹ́wò ń bọ̀ lò olúwọ̀ gbá kámọ tẹsírọ́ọ̀nù ọmọ ọlọ́mọ o pé mo tún fẹ́ wò lẹ́ẹ̀kan sí à ẹ̀ẹ̀kan òun náà ni ó wò ó ògbó tó bá fẹ́ wò ẹ mọ kọ̀tí ọlọ́run ọmọ lọ tiẹ̀ wọn náà wá tiẹ̀ síwájú àbí alhamdulilayi ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ń darẹ̀ fún mi kí n fẹ́ ọ̀bá àlewá wò nígbẹ̀gbẹ̀rún àmọ́ ẹ mo tún fẹ́ wò mo tún fẹ́ wò kára o ẹ̀yin obìnrin náà ẹ̀sìn mọ́ olúwa pọ́n yín lé ẹ̀yin ọmọ wa ẹ̀yin àbúrò wa olúwa pọ́n yín lé kọjá mẹ́dẹ̀rẹ̀dẹ̀ o lọ́gbà kẹ́nìkan máa wo jẹ́ máa wá display ara yín fún gbogbo ìgbà ẹ̀ẹ̀kan náà lolúwa yọ̀ǹda ẹ̀yin ọba fẹ́ propose pé bóyá wọ́n fi ọ bí ọba sì ti fi ọ ọlọ́run ó ti kẹ̀ ọ. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.